ìfihàn orí kẹtàdínlógún. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà tí ó ní ìgò méje wọ̀n ní sì wá ó sì bá mi sọ̀rọ̀ wípé. wá nìyí èmi ó sì fi ìdájọ́ àgbèrè ńlá ni tí ó jókòó lórí omi púpọ̀ hàn ọ́ ẹni tí àwọn ọba ayé bá ṣe àgbèrè tí a sì ti fi ọtí wáìnì àgbèrè rẹ̀ pa àwọn tí ń gbé inú ayé. ó sì gbé mi nínú ẹ̀mí lọ sí aginjù mo sì rí obìnrin kan tí ó jókòó lórí ẹranko aláwọ̀ òdòdó kan tí ó kún fún orúkọ ọ̀rọ̀ òdì ó ní orí méje àti ìwo mẹ́wàá a sì fi aṣọ elése àlùkò àti aṣọ òdòdó wọ obìnrin náà a sì fi wúrà àti òkúta iyebíye àti páálí ṣe é lọ́ṣọ̀ọ́ ó ní aago wúrà kan ní ọwọ́ rẹ̀ tí ó kún fún ìríra àti fún ẹ̀gbin àgbèrè rẹ̀ àtinúwájú rẹ̀ ní orúkọ kan tí a kọ. ohun ìjìnlẹ̀ bábílónì ńlá ìyá àwọn panṣágà àti àwọn ohun ìríra ayé. mo sì rí obìnrin náà mu ẹ̀jẹ̀ àwọn èèyàn mímọ́ àti ẹ̀jẹ̀ àwọn ajẹ́rìíkú jésù ní àmúyó nígbà tí mo sì rí i ẹnu yà mí gidigidi áńgẹ́lì sì wí fún mi pé. nítorí kí ni ẹnu ṣe yà ọ́ èmi ó sọ ti ìjìnlẹ̀ obìnrin náà fún ọ àti ti ẹranko tí ó gùn tí ó ní orí méje àti ìwo mẹ́wàá ẹranko tí ìwọ rí nì ó ti wà kò sì sí mọ́ yóò sì ti inú ọ̀gbun gòkè wá yóò sì lọ sínú ègbé ẹnu yóò sì ya àwọn tí ń gbé orí ilẹ̀ ayé orúkọ àwọn ẹni tí a kò tí ì kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé nígbà tí wọ́n ń wo ẹranko tí ó ti wà tí kò sì sí mọ́ tí ó sì ń bọ̀ wá níyìn ni ìtumọ̀ tí ó ní ọgbọ́n wà orí méje ni òkè ńlá méje nì lórí èyí tí obìnrin náà jókòó ọba méje sì ni wọ́n àwọn márùn ṣubú ọ̀kan ń bẹ ọ̀kan ìyókù kò sì tíì dé nígbà tí ó bá sì dé yóò dúró fún ìgbà kúkúrú ẹranko tí ó sì ti wà tí kò sì sí òun ní ẹ̀kẹjọ ó sì ti inú àwọn méje náà wá ó sì lọ sí ìparun ìwo mẹ́wàá tí ìwọ sì rí nì ọba mẹ́wàá ni wọ́n tí wọn kò tí ì gba ìjọba ṣùgbọ́n wọ́n gba ọlá bí ọba pẹ̀lú ẹranko náà fún wákàtí kan àwọn wọ̀nyí ní inú kan wọn ó sì fi agbára àti ọlá wọn fún ẹranko náà àwọn wọ̀nyí ni yóò sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn nítorí òun olúwa àwọn olúwa àti ọba àwọn ọba àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀ tí a pè tí a yàn tí wọ́n sì jẹ́ olóòótọ́ yóò sì ṣẹ́gun pẹ̀lú. ó sì wí fún mi pé. àwọn omi tí ìwọ rí nì níbi tí àgbèrè ní ìjókòó àwọn ènìyàn àti ẹ̀yà àti orílẹ̀-èdè àti onírúurú èdè ni wọ́n àti ìwo mẹ́wàá tí ìwọ rí àti ẹranko náà àwọn wọ̀nyí ni yóò kórìíra àgbèrè náà wọn ó sì sọ ọ́ di ahoro àti ẹni ihò wọn ó sì jẹ ẹran ara rẹ̀ wọn ó sì fi iná sun pátápátá nítorí ọlọ́run ti fi sínú ọkàn wọn láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ láti ní inú kan àti láti fi ìjọba wọn fún ẹranko náà títí ọ̀rọ̀ ọlọ́run yóò fi ṣẹ obìnrin tí ìwọ ní ìlú láàánì tí ń jọba lórí àwọn ọba ilẹ̀ ayé